ẹ́sítérì orí kẹwàá àsùwérúsì ọba sì fi owó ọba lé ilẹ̀ fún gbogbo ilẹ̀ àti gbogbo erékùṣù òkun àti gbogbo iṣẹ́ agbára rẹ̀ àti ti ipá rẹ̀ àti ìròyìn títóbi mọ́dékáì bí ọba ti sọ ọ́ di ńlá akọ̀wá kọ sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba mẹ́díà àti pàṣíà nítorí mọ́dékáì ará júdà ló ṣe igbákejì aswérusi ọba ó sì tóbi nínú àwọn Júù ó sì ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn arákùnrin rẹ̀ ó ń wá ire àwọn ènìyàn rẹ̀ ó sì ń sọ̀rọ̀ àlàáfíà fún gbogbo àwọn ẹrú ọmọ rẹ̀.